ẹ má bínú mo tún padà dé ó ní nǹkan tí mo rí sí ó ní nǹkan tí mo gbọ́ ṣe gbọ́ mi ó máa dára fún Yorùbá sẹ́yìn a máa lọ Yorùbá ti gbọ́n ojú wa ti là ẹ àwọn bàbá wa jó di mímọ̀ pé ìyà ni máa ń kọ́ ọ̀yàn ìyà tí ìyà bá jẹ̀yàn tán gan-an dójú ẹ̀ ó máa ń sọ̀yàn dọlọ́gbọ́n ni ẹ̀yin wòlíì àtẹ̀yin pásọ̀ lọ́wọ́ tá a wà yẹn ẹ mọ́ ríran ẹ jọ̀ọ́ ẹ mọ́ ríran sí Yorùbá nation ẹ ríran sí ara yín lára ọ̀tá Yorùbá lẹ́wà I'm evangelist assurance wo la rí pé Ọlọ́run pè yín ṣé ẹ wùwà gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ní tòótọ́ ṣé kìí ṣe owó àwọn olùṣọ́ àgùntàn ló ṣe pàtàkì lójú yín tí ẹ̀mí wọn ò tẹ́ nǹkan kan. ẹ má ríran sí yorùbá nation o ẹnikẹ́ni tó bá ríran sí yorùbá nation ń sìn ìbínú ọlọ́run ló ń wá o tó o bá ti ríran pé yorùbá ọ lọ tó bá jẹ́ pé nǹkan mi ló ń sọ ẹ má tiẹ̀ ríran sí yorùbá nation ọlọ́run ò lè fi ran yorùbá nation wọ̀nyí torí ọ̀tá yorùbá nìyí. ṣèbí rìdíìmù ló ti di ló ti di ló ti di political party yẹn tẹ́tí ń dá tẹ́tí ń gbé kọ́mítì kalẹ̀ torí Ọ̀ṣínbàjò gbogbo yín lẹ máa jíyìn iṣẹ́ ọwọ́ yín lọ́dọ̀ Olódùmarè ẹ̀yin pásítọ̀ kọ̀ọ̀kọ̀ọ̀ gbogbo yín lẹ máa jíyìn iṣẹ́ yín lọ́dọ̀ Olódùmarè ọlọ́run ò mọ̀ yín ẹ má ríran sí ìran Yorùbá ẹ fi Yorùbá lẹ̀ níbi tẹ́ ẹ bá Yorùbá dé láwà yìí ìgbà tó lóye Ìgbòho tí jáde ẹ̀ ríran ọmọ Adéyẹmí jáde tẹ́ tún bẹ̀rẹ̀ ìran òfò ẹ má rí bínú èèyàn kẹ má rí bínú Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ọmọ lọ ní títí àmọ́ ńlẹ̀kúta ọmọ bòyín ni a sọ yín lókúta pa ni ẹ má ríran ẹ bá gorí òkè. Okay orí òkè one million lọ ohun tẹ́ bá rí bẹ̀ ẹjọ́ jẹrà mọ́ yín nú ọlọ́run ò ràn yín ọlọ́run ò ràn yín torí ọ̀tá yorùbá nìyín ọ̀tá ìtẹ̀síwájú yorùbá nìyín ìfẹ́ yorùbá ò sí lọ́kàn yín ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ wà lára àwọn àgbà lọ́wọ́ mẹ́rin ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ wà nínú ìkà ènìyàn tí ń fún ọmọ ọlọ́mọ lóko ìdí ọ̀pẹ́rọ ẹ fi yorùbá lẹ̀ ọlọ́run wà nípa títí wa àwa náà à ń ríran àgbájúmọ̀ kiri àdẹ̀ṣubú àdẹ̀jásíkòtò ọlọ́run yẹn dẹ̀ wà nípa títí wa àdẹ̀ tí ń rí ọwọ́ ọlọ́run yẹn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn bàbá wa ìgbà ni wọ́n wà nípa títí wa ẹ má ríran o tí pásítọ̀ kan bá ríran tí ń bá gbọ́ tí mo gbọ́ tí mo rí wípé ó fi ń wówó ni màá wọ́n lépè ẹ̀yin ìka ènìyàn yìí ẹ̀yin tí ìkookò tó gbé àgùntàn àrùn tẹ́ méré ẹ̀yin tẹ́ sọ iṣẹ́ ọlọ́run di business tẹ́ sọ ṣọ́ọ̀ṣì di psc e. ẹ má ríran ẹ máa wò ó bóyá yorùbá ò lọ bóyá yorùbá ò ní lọ bóyá ọlọ́run yóò gbà wá bóyá ọlọ́run yóò gbà kò ní gbà wá kájọ máa wò ó torí kì í ṣe ìpín búburú ẹ̀ràn yorùbá ọba wa pé ẹ̀yin ilẹ̀ ní káwọn ọmọ ìṣọ́jọ́ ọmọ ìjọ yín ọmọ dá sí yorùbá nation ẹ̀yin ilẹ̀ ní kọ́mọ ìjọ yín kọ́mọ bá wọn ṣe yorùbá nation ẹ̀yin pásítọ̀ ẹ̀yin àfáà dẹ́dẹ́ mìràwọ̀ o dẹ́dẹ́ mìràwọ̀ ẹ má ríran sí ìran yorùbá fi wálẹ̀ à á képe ọlọ́run fún ara wa ọlọ́run dẹ̀ máa dá wa lóhùn ẹ má ríran ìran tẹ́ rí lánàá ìran ìka iṣẹ́ tọ́lọ́run ò rán yín tí ìran yorùbá lẹ̀ ń jẹ́ ẹ má fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ mọ́ ẹ̀yin pásítọ̀ kẹ̀ùkẹ̀ù a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run kọ̀ọ̀kan àwọn pásítọ̀ kọ̀ọ̀kan tó dúró tó ní yorùbá máa lọ lábẹ́ bó ti wù kó rí a ní dárúkọ yín káwọn ẹni ibi máa máa lé yín káàkiri ṣùgbọ́n sọ fún wọn a ti pẹ́ ta ti ń sọ fún yín pé the only vision tí ọlọ́run fọwọ́ sí nínú ìran yorùbá lónìí ni wípé kí ìran yorùbá kúrò nínú ìdè nàìjíríà pé tí ìran Yorùbá bá kúrò nínú ìdè Nàìjíríà à ń lọ sórí òkè pé mò ń wáṣẹ́ kiri ìyá kúrò torí pé iṣẹ́ ó wà ní ilẹ̀ Yorùbá à ń lọ sórí òkè pé bísítẹ́sì mi ò sí mọ́ ìyẹn máa kúrò torí orísun ogun tó ń ja Yorùbá lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ni wípé a wà nínú ìdè orísun ogun tó ń ja yorùbá lọ́wọ́lọ́wọ́ ni wípé a wà nínú àhámọ́ ṣùgbọ́n ẹ̀yin ò ní sọ orogún ilé bàbá wọn lẹ̀ ẹ́ máa pariwo orogún ilé ìyá wọn lẹ̀ ẹ́ máa pariwo ìyàwó tí bàbá ẹ fẹ́ láàsì lẹ́ máa pariwo torí ibẹ̀ làpọ̀ oyè ti máa kú fowó ẹ má ríran fún ọmọ yorùbá lọ́wọ́ tá a wà yìí tẹ́ ẹ bá ti lè bá wa jọ sá eré ìje òmìnira yìí ẹyẹ àti kẹtìlẹ̀kùn ẹnu yín kẹpẹnu yín dé torí ìdájọ́ ọlọ́run bọ̀ ó ní èmi bọ̀ kẹ́kẹ́ èrè mi bẹ̀ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ti rí ẹ bá ọlọ́run kó jẹ ń bá ọlọ́run túká ni o ẹ̀yin pásítọ̀ fẹ́ ni pé kẹ́mọ̀ sọ̀rọ̀ yorùbá nation nínú ṣọ́ọ̀ṣì yín ìwálẹ̀ ẹ̀ ń ríran sí ìran yorùbá à ọ̀hún lẹ́ ń jẹ̀sà ọ̀hún ni o kẹ́ tètè dúró kẹ́ má bàa kábàámọ̀ ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀ ẹ fi wálẹ̀ pẹ̀lú ẹlẹ́dàá o ẹ fi wálẹ̀ pẹ̀lú ọlọ́run wa bóyá a máa délẹ̀ lérí yẹ bóyá a ò ní délẹ̀ lérí yẹ ojú yín ló máa ṣe ẹ gbọ́ kákéde pẹtíṣẹ̀ yẹn ní rìdíìmù kán kéde petition yẹn ní mountain of fire kán kéde petition yẹn ní deeper life the CAC all the CAC the apostolic church kérúbù and seraphim the celestial ìjọ aládùúrà four square ẹ̀gbọ́n àwọn ìjọ kọ̀ọ̀kan aládàáni tẹ́lẹ̀rò tẹ́lẹ̀rò tọ́mọ èèyàn ìjọba yorùbá yíyá pasọ́dọ̀ wọn ṣé tí gbogbo àwọn yẹn bá ṣàyẹ̀ṣe five million ní pé ṣé àwọn ọmọ ìjọgọ òní bọ̀ kú òlóko ìyà ṣé àwọn ọmọ ìjọ òní bọ̀ kú òlóko ìpọ́njú ogun ọmọ forty two years ṣì wà lọ́dọ̀ bàbá ẹ̀ tó jẹ́ pé bàbá àtìyá ló ń bọ̀ ṣé ìyá òní dópin nínú ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nítorí wípé ẹ fẹ́ kí àwọn ènìyàn yóò bọ́ nínú ìdè lẹ́fi jẹ́ kan nínú àwọn tó pariwo one nation one Nigeria. The Christian Association of Nigeria, you disappoint God. Ẹ ọ̀pọ̀lọpọ̀ nínú yín olùṣọ́ ewúrẹ́ ni yín ẹ̀ ń ṣe olùṣọ́ àgùntàn. Ewúrẹ́ gan tóbi olùṣọ́ adìyẹ ìran olùṣọ́ èèrà. Bíbélì wípé ẹ máa tọ́jú àwọn àgùntàn mi ẹ máa bọ́ àwọn àgùntàn mi àgùntàn mélòó lẹ́yìn bọ́ àgùntàn mélòó lẹ̀yìn dáàbò bò nígbà tí ìkòkò dé ẹ̀mẹ́rẹ́ ni ẹ̀yìn kẹlẹ́ tí àgùntàn sẹ́nu ìkòkò. àlọ́ bá bàbá kan lánàá tí àná ni àwọn wòlíì nìyẹn ó ní Yorùbá máa lọ sẹ́yìn à láṣẹ Kristi Yorùbá máa lọ ó ní ilẹ̀ yorùbá máa gba ìtura àwọn wòlíì táwa fẹ́ máa gbọ́ nìyẹn kì í ṣe ìyìn arẹ́pá tẹnikẹ́ tẹnikẹ́ yàtẹ̀lẹ̀ ẹ̀yà ẹ̀jẹ̀ ń pera yín lọ́mọ yorùbá èmi ò rí rí oníbi tẹ́nìyàn ti ń gbógun ti ara ẹ̀ tó tún fi tó tún rún tó tún ránṣẹ́ lé lórí ìyá ẹgbẹ́ràn yín pamọ́ o ẹ̀yin wòlíì ìyá ẹgbẹ́ràn yín pamọ́ o kó má lè délé ilé tá a máa máa dárúkọ yín lẹ́yẹ kọ̀ọ̀kan tá a máa fètè tẹ̀yìn lórí kẹ́ ẹ lè mọ̀ pé Yorùbá ojú wa ti là ẹ jùlọ ẹ má ríran lọ́wọ́ tá a wà yìí ìran kan tí gbogbo wa ń rí lọ́wọ́ tá a ń ṣiṣẹ́ lórí náà ni pé tí ìran Yorùbá bá ti bọ́kò lóko ẹrú gbà bọ́kò lórúkọ ẹrú Nàìjíríà bọ́kò lóko ẹrú amúnisìn májẹ̀mú nineteen májẹ̀mú nineteen sixty tọ́lọ́run bá ti bàá jẹ́ nínú ayé Yorùbá àwọn ọmọ wa máa ríṣẹ́ wọ́n á lọ léèwé nírọ̀rùn jíjẹ nírọ̀rùn mọ́tò rírà nírọ̀rùn ilé kíkọ́ nírọ̀rùn ohun mèremère tí ènìyàn ṣe nírọ̀rùn ni ló máa jẹ́ nígbà tá a bá gba òmìnira wa nígbà tá a bá ṣe kí ni tá a bá gba òmìnira wa ẹ má rí ìran tó máa mú apatẹ́ṣẹ̀ wá láì jẹ́ bẹ́ẹ̀ a máa dá apatẹ́ṣẹ̀ yẹn padà sínú ayé yìí ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ kì í ṣe tìjà ṣe mọ̀ páwà ọ̀tọ̀ yín ẹ mọ̀ tọ̀ wá náà ṣùgbọ́n àná àwọn tẹ́ ń kó kiri ló ń ṣe mí kán lọ wo àwọn ọmọ yín private jet làwọn ọmọ yín fi ń ṣe sẹ́rìn ẹni tí ò tí ì rówó ọ̀kadà tó ń gbèjà ẹni tọ́mọ ẹ̀ fi private jet tó fi ń ṣe sẹ́rìn ọlọ́run á yé wa ẹ ṣé gan